ẹ káàbọ̀ sí orí ètò bàbá àti ọmọ ẹ̀dẹ̀kú ọjọ́ mẹ́ta ẹ má bínú pé ó ṣe díẹ̀ tí a ti wá sórí afẹ́fẹ́ ọmọ ò ní àǹfààní láti bá wa ṣe ti ọjọ́ ti òní nítorí pé ó fojú sí ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ so that kò ní sí ètò yìí ò ní jẹ́ ohun tó máa pa ẹ̀kọ́ ẹ̀ lára ṣùgbọ́n lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ ní alifábẹ́ẹ̀tì yorùbá ìdí tí a ṣe ń sọ̀rọ̀ nípa oúnjẹ ní alifábẹ́ẹ̀tì yorùbá a sì ń sọ̀rọ̀ nípa alifábẹ́ẹ̀tì yorùbá ṣùgbọ́n alifábẹ́ẹ̀tì yorùbá ni ìpilẹ̀ṣẹ̀ ohun tí a ń ṣe àwa máa kọ́ oúnjẹ ìnà àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú oúnjẹ èyí tí àwọn olóyìnbó ń pè ní vocabulary you are welcome our viewer to this edition of Baba Ti Omo. Um, it's unfortunate Omo is not able to join because he has to dedicate some time to his studies, and um, but we still have the opportunity to learn. Uh, we'll be talking about um, the food, common Yoruba food, and we'll be talking about using the alphabets to learn them. The whole idea is to build on the foundation of the alphabet. So we are building a vocabulary around food, the common food in Yoruba So a ẹ yẹ kí a tó padà a padà sí láti ka alphabet Yorùbá láti ìbẹ̀rẹ̀ títí dé òpin we now we take the alphabet Yorùbá alphabet from beginning to the end then we now go back to the first one and start talking about examples of food a b d a e, eh notice this one is dotted fi gi B gbì eh, gbì normally bí a ṣe ń kọ kò kì í ní ìyí níwájú gbì gbì but tá a bá fẹ́ pè ó lè ní í ní bí ó ṣe máa dún létí I erase the I even this word GB is pronounced B in writing as an alphabet we don't put I in front of, in front of it. But sometimes when we want to do in writing, depending on the word, we can put the I in front of it. E, E, this H in Yoruba language is very silent. I hardly see a place where it's written. You can write some Yoruba words without it and it's still readable. G, J is pronounced as G. Ki, Li, Mi, Ni, O ọ P R sí ó yẹ kí a ní C. ó yẹ kí a ní sí káwa ní ṣí nítorí pé ehm, ọ̀rọ̀ tó jọ bí s lédè gẹ̀ẹ́sì méjì ló wà nínú Yorùbá so we actually have two types of s in Yorùbá one without dot under it and one with dot. This one is pronounced almost as C and this one is pronounced almost like uh, it's SH. She, T, U, We, Yi. Makale uh, Màá kà lẹ́ẹ̀kan sí I will just take it one more time without um, going to any detail just to have a flow. A B D E F G B I E G K L M N O O P R C S T U W Y. So kí a máa sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ tí ó ní ṣe pẹ̀lú àwọn alifábẹ́ẹ̀tì yìí fún àpẹẹrẹ ha um, àmàlà. is a common food in Yoruba land but it's peculiar with people from Ibadan, the Oyo state and the Osun state. Abari, Abari is another food. You are likely going to find it common in Ondo and um, some part of Oyo state. It's made from from corn. Uh, it's grinded and you prepare it almost like what they call moi moi. Amala is actually made from yam. And agbado, agbado is a common corn. It can be roasted, It can be boiled, uh, you can process into what we call pap. B, búrẹ́dì. This is bread. Uh, búrẹ́dì jẹ́ oúnjẹ tó jẹ́ pé eh, ọ̀rọ̀ tó jẹ́ pé àyálò ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n eh, àpẹẹrẹ tó dájú búrẹ́dì wà tó jẹ́ bọ̀ọ̀lì. Bọ̀ọ̀lì. Bọ̀ọ̀lì. Bọ̀ọ̀lì is a roasted um, plantain barley. Um, D, dodo. Dodo is fried plantain. Dundu. Um, I used to enjoy this particular one when I was growing up. Dundu is made from um, cocoyam and uh, you grate it, put some salt in it, and you fry it like akara. Ede is our common prawn or shrimp. We use the same word for it. Um, ewa is beans. Fi, fufu. Fufu is another food. Some people call it tapioca in some other places, but it's a food made from cassava. It's a carbohydrate food. Feregede is a type of beans. You will typically not, the people from Osun State and Oyo State might not be popular there in the Yoruba land. And um, you might find it more around Ekiti and Ondo State. It's a type of uh, beans with very hard coats It takes a long time to be for it to be cooked, but I think it's very rich in protein. Gari, gari is a common staple food um, in Yoruba land. Gi, gari. Bi, begiri, I, inyo. I've not been able to find a word for H. If you have a word that is starting from H, you can give me um, under our comment. Jero is a kind of cereal, um, more like millet, but it's not millet but you can use it as a form of pap as well. Kuli kuli is a snack that is made from groundnut. Um, by the way, groundnut in the Yoruba language is ekpa. Um, lafu is very common with people in Oyo, Osun, um, Osun, but some other part of the country eat it. But particularly the Egba people from Ondo State eat lafu a lot. Moimo is a food that cuts across every part. Ni um, I've not really been able to find a word, a food that starts with me. Um, you can, uh, you can, if you know it, you can put it on the comment. And um, I'm going to talk over this again in Yoruba for people that have a, another level of Yoruba. O ororo, ororo is vegetable oil. Um, ojojo, ojojo, I think it's the same thing as dundu um, oka oka amala is also referred to as oka depending on the part of yoruba land you are from ọbẹ̀ is our common stew yoruba people eat stew a lot they put stew on top of ewedu soup on top of um, vegetable even you serve uh, egusi soup with stew uh, pupuru pupuru is the kind of food they eat in ondo state um, i'm not too conversant with it but i know it's made from either cassava or come. If you know it, you can put it under the comment. However, I'm looking for P. Don't forget that P is pronounced as P in Yoruba. So, but there's another food that has P in it, but it's not as if it's starting with P. Ipekere, Ipekere is plantain chips. So, and uh, Ri is a common staple food, Iresi. I couldn't find a word, uh, food that starts with R, but you know, R is in the iresi. This is a staple food. C, I can't remember. She, I can't remember anyone. T, two is another food that is made from corn, dried corn. You remove the, the coat, the fine coat behind it, and grind it. It is eaten uh, in your state, and uh, some people might say is a, is, a, is a food from the north as well, but I think it's a Nigerian food at the end of the day. Wara, wara is our milk. So, but it can be processed into something that looks like che uh, cheese, but generally the dairy is referred to as wara. Yi, I might not really be able to find a word that started from yi, but I know a word that has yi in it. Fún àpẹẹrẹ, iyán. Iyán is a common Yoruba food really enjoyed by Ikiti people and some other part of the country. Iyán is pounded yam. So I'll go over it again in Yoruba very quickly. A. Amala, àbàrí, àgbàdo. B. Búrẹ́dì, bọ̀ọ̀lì. D. Dòdò. D. Dùndú. E. Edé. E Ẹ̀wà. F. Fùfú. F. Fèrègèdè. G. Gàrí. B. Gbẹ̀gìrì. I. E, iyán. Uh, ah, I. E, for H. I couldn't find a word for it. E. G, jero, K, ki, kulikuli, li, láfù, mi, mọ́ínmọ́ín, Ni, I couldn't find a word for it. E. Mi ò rí àpẹẹrẹ oúnjẹ Yorùbá fún ní. Um, o, òróró, ọ, ọ̀jọ̀jọ̀, ọkà, ọbẹ̀, pí, púpúrú, pí, ìpékeré, pí, can also be pomo. Pomo is a skin that we eat. We normally eat that skin of a cow in Yoruba. Rí ìrẹsì. Ṣí mi ò rí àpẹẹrẹ fún ṣí ati ẹ̀ sí àti ṣí ṣùgbọ́n fún tí túwó. Ú ú mi ò rí àpẹẹrẹ fún ú ṣùgbọ́n àwọn ará èkìtì ní èdè titi wọn tó dàbí èdè ìbílẹ̀ èkìtì wọ́n lè máa pe iṣu tí ó bẹ̀rẹ̀ ní i ní uṣu so but it's not a common way of speaking in Yorùbá uṣu that is who, she the dotted one and who you this is not too clear um, wi wara, i èyí ìyan eh, eléyìí ni sábà kíyèsí so ẹ ṣeun púpọ̀ ẹ̀yin èèyàn wa lórí ètò yìí a máa tún fi ọ̀pọ̀lọpọ̀ fídíò yorùbá ránṣẹ́ láàrin àsìkò yìí a máa ṣe bí fídíò mẹ́ta so that ẹ ní ṣe àárò àwọn ẹ̀kọ́ wa lọ títí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti fún wa ní wọ́n ti bá wa sọ̀rọ̀ pé a ti ń dúró dè yín láti lè jọ yìí pé kí ló dé tẹ́ ẹ gbé fídíò míì jáde ẹ má bínú sí wa ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta kí ọdún tó parí a ṣe àwọn fídíò míì a tún lè ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a máa sí yín so àrírí ju báyìí lọ lórí ètò bàbá àti ọmọ lónìí nípa kíkọ́ èdè Yorùbá ẹ má gbàgbé a sọ̀rọ̀ nípa oúnjẹ ní alifábẹ́ẹ̀tì Yorùbá alifábẹ́ẹ̀tì Yorùbá tí ó bẹ̀rẹ̀ láti há títí ló fi dérí yí ẹ má gbàgbé pé mo ní àwọn ọ̀rọ̀ kan wà tí mi ò rí àpẹẹrẹ oúnjẹ fún tí ẹ bá mọ̀ ẹ kọ sí abẹ́ ibi tí ẹ lè kọ sí ní orí fídíò wa ẹ ṣe púpọ̀ àní jù báyìí lọ lónìí ẹ ṣe ó tún dìgbà kan náà.